Africa Content TV. God bless you. Ah, Obama, I celebrate you. Eh, <laughs> Obama the government, Obama your passport ẹsẹ̀ wọn tún ṣòro náà. Olọ́jọ́ kan mi ò ṣe ṣe bá ń play orin ó yá tèṣù mọ́lẹ̀ bá a ṣe ń jójó yẹ tèṣù mọ́lẹ̀ ẹnì kọ́kọ́ pa yé yé àṣesàlẹ̀ lọ́wọ́ mo ti tẹ̀ wọ́n mọ́lẹ̀ pa mi o mọ́ <laughs> Obama celebrate you wanna say hello to your people. àdùpẹ́ náà dọ̀ lọ́hùn ìjẹ̀búra wa wèé ẹni ìgbàdé jẹ̀bú òkùnkè ìbàjẹ́ kọ̀kọ́rẹ́ èdè jẹ̀bú o akíndéde wọn pátápátá ní tìlé tó kú akínwéndé dẹ̀wẹ̀ wà ní ìjẹ̀bú pátá ìjẹ̀bú tí bẹ́ẹ̀ dátàkọ̀ láti oòrùn àgọ́ ìlàkọ̀ọ̀rù àwà ìjẹ̀bú go àwọn ìjẹ̀bú tí èmi mọ̀ lórí ó pọ̀ gbogbo ẹ̀yin ọmọ ìjẹ̀bú ẹ fúnra yín ní àtẹ́wọ́ dáadáa ẹ oríire o ìjẹ̀bú ẹ̀ sóòrè apẹ̀wọ̀n ìjẹ̀bú ẹ̀sọ́ dédé ìjẹ̀bú ẹ̀sọ́ akínwẹ̀kínwẹ̀ ò ṣéwẹ̀ tí jẹrun ṣéwẹ̀ tí wórun ṣéwẹ̀ tí burun wẹ̀ tí gbérun jẹ dasisi ìjẹ̀bú ẹjọ́ mo fi àsìkò yìí kí wa gbé akó àbọ̀ akó oríire bí mo ṣe kí àwọn ará ìjẹ̀bú ìbàdàn ò jìnnà sí ìjẹ̀bú èkó tẹ̀ sì jìnnà díẹ̀ mi ò lè ṣe kí n má kí gbogbo àwọn ará àbàdàn akin adéfìjà bí onílẹ̀ obì mo kí mo kí alhaja tafkat yes àyànní òyìnbó aláṣọ ní gbági tuntun mo kí gbogbo àwọn ìbàdàn pátápátá ní tìlé mo dúpẹ́ pé èmi náà ní àǹfààní láti wà níbí ẹni ò ọmọ kẹwọn ní ìhọtì ìrìnàjò ká mọ́ mi. yẹ òun náà lèmi náà gẹ́gẹ́ bí ajẹ́lẹ̀ ṣe wí mo fi àsìkò yìí sọ fún wa pé àwa gbádùn ara wa ni ẹ jẹ́ kí a jókòó ká jẹun àìsàn gbogbo nǹkan tí ìyàwó lára ẹ̀ gbogbo nǹkan tí àwọn neighbor wa tí àwọn neighbor wa tó bá ṣe fún un ni neighbor wa máa fẹ́ kí ìyàwó mi náà ìyàwó mi máa fẹ́ kémi náà ṣe ẹni gbogbo nǹkan táwọn neighbor wa bá ti ṣe ìyàwó mi á tẹ̀ láti force mi káà náà ṣe rú ẹ̀ ìyàwó neighbor wa wọ́n ṣe ìmọ̀tò ẹ̀ ìyàwó mi wá bá mi ń ní kan ní wọ́n ti ṣe àwọn ẹ̀ ọkọ níbẹ̀ wá ti ṣe mọ́tò ìyàwó ẹ̀ mo ní don't worry ra mọ́tò fún un ìyàwó nébọ̀ wa ọkọ ẹ̀ tún ra tẹlifíṣàn tuntun fírísà tuntun ìyàwó mi tó wá bá mi òní òní ẹnfù ìyàwó ọkọ nébọ̀ wa ó ti ra fírísà tuntun ó ti ra tẹlifíṣàn tuntun mo ní kọ́ mọ́ mo rà fún ẹ gbọ́ ìyàwó ìyàwó mi tó wá bá mi òní nébọ̀ wa ọkọ ẹ̀ ó ti kọ́lé fún ya ìyàwó ẹ̀ mo ní don't worry èmi náà ra ilé fún ya ìyàwó mi mi ò tẹ̀ kọ́ àìsàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nébọ̀ wa ti níyàwó kejì ìyàwó mi ò tí sọ̀rọ̀ kí kí n ṣe kí kí n ṣe sà ẹ kí kí n ṣe mo lọ mi mo ní ìkànnì nípa wá rìn má rìn ó kejì ò dẹ̀ sọ fún lónìí àá ọ̀ní ìgbà tó o fẹ́ kú nígbà tó o fẹ́ dé òkú epo ladies and gentlemen you are all welcome to this job event thank you very much thank you àwọn ọ̀rẹ́ wa wà bí so much. Àwọn èmi náà wá ṣe nílé yìí o. Ẹ jọ ẹnikẹ́ni tí yín wà lẹ́gbẹ̀ẹ́ yín. Ẹ kò wo jẹ́ ní ẹ̀kẹ́ rẹ́rìn sí. Ẹni tí ò bá ti rẹ́rìn sí yẹn má kí o. Anybody tẹ bá jòkó tí ẹ kò rẹ́rìn sí. Torí pé èmi náà wá ṣe nílé yìí. Àwọn ọmọ wa kọ́kọ́ kí olúwa mi King Dr. Wasiu Ayinde Mashal. kí wọ́n di ultimate olórí ọmọọba akílẹ̀ ìjẹ̀bú Jebolan. Jebolan. Patapata. Patapata. Ah, patapata. Congratulations again once again.